وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي yabtishu biha warijilahu lati yamshi biha wa in sa'alani la u'tiyanna wa in sa'alani la u'tiyanna wa lahin ista'adhani la u'idhanna la u'idhanna wa ma taraddartu an shay'in ana fa'iluhu tàrọ́ tàrọ́ dúdí annafsilimu min ìyàkọrọ olùmọ́ta wà á akarahu masa atahu báàdì sì yẹn ṣe wá lẹ́kùnrẹ́rẹ́ nìyẹn nínú sọ ibùkọ́rí nígbà tí ọ̀gbẹ́ni mirza gulam ahmadu tó jalè rẹ̀ ó wá mú mọ́ni àádáa mani ada wàlíyan ó tún lọ yọ líì ọyọ kúrò mbẹ ìtumọ̀ bá dàrú ìtumọ̀ mani ada lí wàlíyan ẹni tó bá sọ alásùnmẹ́ẹ̀mí ọlọ́run kan tó bá sọ di ọ̀tá fúnra rẹ̀ tó sọ di ọ̀tá fàkọ́dí àzántuhu belharb dájúdájú mo ti kéde pé èmi ọlọ́run ni màá bọ́ǹtì ń jagun àdìsí yẹn gùn àdìsí yẹn sì ní àwọn ọ̀rọ̀ nú tó jẹ́ ọ̀rọ̀ àdìtú eléyìí tó ga sí wípé àwọn onísúfí débẹ̀ wọ́n forí gbá ọjọ́ tí ọ̀rọ̀ bá kàn án ní màá ṣàlàyé ẹ̀ mi ò fẹ́ yà lọ sínú agbo rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ok ohun tá a kàn fẹ́ dì mú ni pé ọlọ́gbẹ̀ni Mirza Gulam Ahmadu o ó tún lọ jí àdíìsì gẹ́gẹ́ bó ṣe ń jí Kùránì ó tún lọ jí àdíìsì má ní áádàlí wàlíyán fàkọ́dé àzántuhu bil harbi. mirza gulam ahamadu kọ̀dìyà ní jésù kristi ìjọ amadiya mẹsáyà ìjọ amadiya maria ìjọ amadiya ànábì ńlá ìjọ amadiya òjíṣẹ́ ńlá ìjọ amadiya afànábì jẹ ìjọ amadiya ó ní olúwa ẹlẹ́dàá sọ fún òun wípé salamun ala ibrahim salamun ala ibrahim àlàáfíà fún ànábì ibrahim àlàáfíà kí ó máa bá ànábì ibrahim jama ta ni ibrahim nínú àyà mirza gulam ahmadu ta ni ibrahim nínú àyà mirza. Gulam Ahmadu ta ló Mirza Gulam Ahmadu náà lọ sọ̀rọ̀ ẹ̀ di Ibrahimu àní ọkùnrin yẹn ya wèrè gan ni ó ya wèrè gidi tara ni torí pé ó ní gbogbo àwọn ànábì ọlọ́run pátá ló ọ̀hún ẹ wo bó ṣe fọ́pọ̀ mọ́yọ̀ ó ní gbogbo orúkọ àwọn ànábì ọlọ́run pátápátá ló kọ òun so lọ́dọ̀ Mirza Gulam Ahmadu tọ́ba dakọ̀ Ádámà ara ẹ̀ ní bá wí tọ́ba dakọ̀ ànábì Nuhu ara ẹ̀ ní bá wí tọ́ba ànábì Ibrahim ara ẹ̀ ní bá wí tọ́ba ànábì Musa ara ẹ̀ bá wí. tó bá dakọ ànábì Ìsá ara ẹni wi wí tó bá dakọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ara ẹni wi. salamu ala ibrahim ó ní ọlọ́run ọba ló pè mí ní ibrahim kò sí ní tí a ṣe sí ẹni tí inú bá ń bí kọlọmọ bínú kò sí ní òun ni ọlọ́run sọ ní <laughs> òun lọ́lọ́run pè ní ibrahim ṣe é ti rí báwọn. tẹ́ẹ̀sì rí gbólóhùn yẹn àyà yẹn ọlọ́jì mú ni nínú súrọ́tù sọ̀fàt Quran thirty seven àyà one zero nine ibẹ̀ ló ti jí mú ibẹ̀ ni olúwa ẹlẹ́dàá ló ti sọ fún anabi wa muhammadu wípé salamu ala ibrahim odidi àyà kan ni nígbà tọ́lọ́ ń sọ àyà ẹ̀ka lẹ̀ fún anabi wa muhammadu ànẹ́bí ò o pé òun náà ni Ibrahim ọ̀hún ànẹ́bí ò sọ bẹ́ẹ̀ torí pé ọ̀tọ̀ ni ànẹ́bí Ibrahim ọ̀tọ̀ sì ni ànẹ́bí Muhammad aleyhi masalatu wa salam àmọ́ torí pé Mirza Ghulam Ahmadu asòkùnsẹ́sìn ni abẹ̀sìnjẹ́ ni dayeru ni túlétúlé ni mo fi ń sọ pé òun ni Ibrahim nínú ayai. rẹ̀ bá ọ. ìwọ lè máa sọ pé mo parọ́ mọ́ ni pé kì í ṣòun ni Ibrahim yẹn pé bó ló ti sọ bẹ́ẹ̀ lójú ewé gangan tó bá lọ wo sàlámà láì Ibrahim rẹ̀ ẹ̀jẹ̀ tó gbé wá ó fi ó fi two wò dáadáa ó fi tú kan sórí Ibrahim yẹn ìyẹn ni pé aya yìí o ó nítòsí ọ̀rọ̀ ó ní footnote nínú footnote yẹ ó ní sàmánì rọ̀bí Ibrahim olúwa mi ló sọ mí ní Ibrahim o tó ti gbọ́ amadi o ti gbọ́ <laughs> ọ̀gá yín tún jẹ́ ànábì Ibrahim nù. No ó ní wàkàdáàlìkà sàmáàní bìjẹ̀mí àsìmá ilé àǹbìyá ó ní bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ lolúwa ẹlẹ́dàá ṣe sọ mí ní gbogbo orúkọ àwọn ànábì ọlọ́run mini adam bẹ̀rẹ̀ lórí ànábì ádámà ìlà khatami rusul títí dé orí òpin àwọn òjíṣẹ́ sórí báwọn samani rọ̀bí ibrahim olúwa mi ló sọ mí ní ànábì ibrahim wàkàdálìkà samani bìjẹ̀mí asma ilé àmbíyá bẹ́ẹ̀ náà ló ṣe sọ mí ní gbogbo orúkọ àwọn ànábì ọlọ́run mi ní adam ilà khatami rusul so lọ́dọ̀ ọjọ́ amadíyà táwọn tẹ bá dákọ̀ ànábì muhammadu tẹ́ máa ṣiṣẹ́ ọlọ́wà lẹ́wọ̀ sálàm kì í sànábì wa ni wọ́n ṣe fún o ọ̀gá wọn ni wọ́n ṣe fún ọ̀gá wọn ni wọ́n ṣe fún torí pé wọ́n gbà wípé ọ̀gá àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí òní jẹ́ ádámà ádámù jọ́kìíní àná ó ti ẹ̀sìpáyà ọ̀gá àwọn ní jẹ́ núhù lọ́wọ́lọ́wọ́ báyìí núhù ọjọ́ kìíní àná ó ti ẹ̀sìpáyà ọ̀gá àwọn ní jẹ́ ibrahimu ibrahim ọjọ́ kìíní àná ó ti ẹ̀sìpáyà ọ̀gá àwọn ní jẹ́ musa. ọ̀gá àwọn ní jẹ́ Isa ọ̀gá àwọn ní jẹ́ Muhammadu yẹn Mirza Gulam Ahmadu èyí ni ìgbàgbọ́ ìjọ Amadiya kà á fúnra rẹ samani rọ̀bí Ibrahim wakadhalika samani bijami asmaili anbiya min Adam ila khatam rusul òun ló síbẹ̀ náà òun ló síbẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé ìjọ amadíyà wọ́n ti sọnù wọ́n ti sọnù tefetefe tefetefe wọ́n sọnù tefetefe wọ́n sọnù tefetefe àfi kọ́nà wọn bá bá ní dá wọn padà nígbà tí ìyàn atúnyà wèrè ti ń sọ pé òun lòun tún jẹ́ ádámà òun lòun jẹ́ núhù òun lòun jẹ́ ibrahimu òun ló ń jẹ́ Musa òun ló ń jẹ́ Shuaibu òun ló ń jẹ́ Dáúdù òun ló ń jẹ́ Sọ́líù ọ̀rọ̀ tọkùnrin yìí ń sọ yìí ọ̀rọ̀ ẹni tó ti ya wèrè ni ọ̀rọ̀ ẹni tó ti ya wèrè ni Mirza Ghulam Ahmadu orí rẹ̀ ti gbálẹ̀ nǹkan ti kan sínú ọpọlọ ẹ̀ how could you be Adam? How could you be Ibrahim? How could you be Musa? How could you be Isa? How could you be Muhammad? Ìwọ wá sọ pé ìsìn ara ni ìsìn ara ni àkànlò èdè ni irú àkànlò èdè wèrè wo leléyìí ìyẹn ń sọ pé olúwa òun pè òun ní Ibrahim pé bí ṣe máa ń pè òun ní gbogbo ọkọ àwọn ànábì Ọlọ́run póòlù ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ tún ń sọ wípé ẹ torí pé ẹ ó nífẹ̀ẹ́ ànábì Muhammadu lọ́lọ́run bá fi pè ní muhammadu ó nífẹ̀ẹ́ ibrahim lọ́lọ́run fi pè ní ibrahim ó nífẹ̀ẹ́ isa lọ́lọ́run fi pè ní isa ó nífẹ̀ẹ́ adama lọ́lọ́run fi pè ní adama òkè ṣé anabiwa muhammadu kò nífẹ̀ẹ́ adama sọlọ ń pè muhammadu ní adama rí ṣé anabi anabiwa muhammad sallallahu alaihi wasallam ṣé kò nífẹ̀ẹ́ baba lára ibrahim sọlọ ń sì pè ní anabi ibrahim rí sọ pa ọkọ sọ gbọ́ nípa anabiwa ń jẹ́ adama rí sọ ọgbọ́n nípa ànẹ́bí wa ń jẹ́ Ibrahim rí sọ ọgbọ́n nípa ànẹ́bí wa ń jẹ́ Musa rí sọ ọgbọ́n nípa ànẹ́bí wa ń jẹ́ Isa rí sọ ọgbọ́n nípa ànẹ́bí wa ń jẹ́ Dáúdù Sùlẹ̀mánù Ṣùháìbù Sọ́líhù àti gbogbo àwọn ànẹ́bí Ọlọ́run tọ́lọ́ ń dákọ̀ wọn fún wa so ọ̀gá yín nìkan wá ń jẹ́ gbogbo okọ̀ àwọn ànẹ́bí Ọlọ́run twenty five ọ̀gá yín nìkan ó wá ń jẹ́ gbogbo okọ̀ àwọn ànẹ́bí Ọlọ́run twenty five tọ́lọ́ ń dákọ̀ náà Al-Kùránì irọ́ yín ti pọ̀ ju ìjọ amadíyà ohun tí ò jẹ lè wá pàdé mi náà nìyẹn ẹ sọ wípé yẹn ó gbé kọ̀dísàn kalẹ̀ ẹ ń ṣe nìkan kan ní ká mọ̀ sí àlẹ́ ah! tí ń ṣe yín ohun tí ṣe yín ni wípé ẹ mọ̀ pé yín ní ká wa lórí ẹ sì lórí kí ẹ má bàa ègùn irú ètò ọ̀gá yín kú ẹ wá dúró ìsìn ó lóun jẹ́ ádámà ó ní olúwa ló pè òun ní gbogbo àwọn ọkọ yẹn pátápátá. ìwọ tó o ti mọ̀ pé ni ẹni tó o tò lẹ́yìn rẹ̀ eléyìí tó ń kọ́ ò tí ì mà bí ọlọ́run má jẹ́ ọbọ́nú yèèpẹ̀ kó nínú àyà míì tí mirza gulam ahmadu alikọ̀dìyání tó tún jí ó tún lọ jí ó jí tán ó lọ gbé fún ìjọ rẹ̀ ìjọ amadiya ó ní olúwa ẹlẹ́dàá àwọn ó sọ fún un pé tafaradina bidhalika fatakidhu mi makomi ibrahima musalla. tafaradina bidhalika fatakidhu min maqami ibrahima musalla tafaradina bidhalika àwa fún ara wa ládàá yẹn ṣe o àwa fún ara wa la máa dá yẹn ṣe fatakidhu min maqami ibrahima musalla nítorí náà ẹ mú ibi tẹ́tì máa kírun níbi tí ànábì ibrahim dúró sí ẹ wo àyà yìí ẹ wo bó ṣe jí i ó lọ jí nínú suratul Baqara Quran two aya one twenty five Quran two aya one twenty five níbi tí Allah ti sọ pé wa'idh ja'alna al-bayta mathabatan lin-nas wa amna wattakhidhu Ibrahima musalla wa ahidina ila Ibrahim. وإسماعيل أن طهرا tọ́hìrá لطائفين lè وركع ìfín wà lè àkìfín wà rúkà ìsùjúdẹ. odidi àyà yẹn nìyẹn o ọ wá lọ jí wàtàkìlú mímọ kọ́ mi ibrahima mùsọ́lá jí níbo ló ń jí lọ ó lóun jí lọ sínú ìjọ amadíyà òun ni ẹ̀yin ìjọ amadíyà ó dá padà. ẹ padà torí ẹni tó ẹni tó jalè lájà ẹni ẹni tó gbépo lájà kò jalè bí ẹni tó gbà á lẹ̀ ọ̀dọ̀ yín ló gbé wá kò gbé wá sọ́dọ̀ wa ọ̀dọ̀ yín ló gbé wá ẹ̀yin níjọ́ rẹ̀ ó yẹ ẹ padà kí a mẹ́sà padà. nínú àyà tí Mirza Gulam Ahmadu Kọ̀dìyání tó tún jí nínú alukur'an òun rèé o ó ní ọlọ́run sọ fún òun wípé wàbìlìhákì anzalinahu wàbìlìhákì nazala sọdákọlọ́hu wàrọ̀sùlùhù wàbìlìhákì anzalinahu wàbìlìhákì nazala sọdákọlọ́hu wàrọ̀sùlùhù. ó lọ jí ní àyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan nìyí suratul ahzab quran thirty three ayah twenty two ibi tí Allah ti sọ pé wàlámà rọ́ àlè mẹ́núùnà ahzab kọ́ọ̀lù hadha ma wa'adana Allahu wa rasuluhu wa sadaqa Allahu wa rasuluhu. وما زادهم إلا إيمانا وتسليما صدق ma ورسوله ojiyan níbẹ̀ yẹn ó tún wáá bọ́ sínú suratul Isra Quran seventeen aya one zero five níbi tí ti sọ pé wábìlì hákì anzalinahu wábìlì hákì nazala. wàmà àrísálínàkà ìlàmùbáṣìrán wànàdìírọ. wábìlẹ̀ hákì àǹzálínáhù wábìlẹ̀ hákì nazala ó jiyàn ń nínú súra al ọwọ́ á pápọ̀ mọ́ sọ̀dákọ̀ lọ́hù wọ́rọ̀ sùúlù ọ̀pá méjèèjì papọ̀ ọwẹ́dẹ̀ papọ̀ ọ̀pá nàbìtì papọ̀ ọwọ́ àgbègbà sínú súra rẹ̀ al-istifta fún ìjọ rẹ̀ ìjọ ahmadiyya. mirza gulam ahmadu kọ̀díyání jésù kristi ìjọ ahmadiyya maria ìjọ ahmadiyya olùgbàlà ìjọ ahmadiyya. ànábì ńlá ìjọ amadíyà ńlá ìjọ amadíyà afànábì jẹ ìjọ amadíyà ó tún lọ́lọ́run sọ àyà kalẹ̀ fóun pé wàkánà amúrùlọ́hì mọ̀fúnula wàkánà amúrùlọ́hì mọ̀fúnula ó jí ni o níbi tó ti jí pọ̀. alákọ̀ọ́kọ́ nínú súrọ́tù nìsà Quran four aya forty seven níbi tí Allah ti sọ pé yá ayúwa lẹ́dínà yá ayúwa lẹ́dínà útùlì kìtàbà ámìnú bìmọ̀ nàzálínà mùsọ̀dìkọ́ lìmọ̀ ma'akum min qabili min qabili fanarudaha ala adibariha aw nali'anahum kama la'anna ashaba sabti wakana amurullahi maf'ula wakana amurullahi maf'ula ló parí àyà Quran four verse one eh, Quran four verse forty bákan náà gbólóhùn yìí kan náà ó tún parí suratul azab quran thirty three verse thirty seven ká fún ara wa quran thirty three verse thirty seven wàkánà amúrù lọ ìmọ̀fọ̀húnlá ló parí àyà yẹn níbẹ̀ ibi tó ti lọ jí nìyẹn o. mirza gulam ahmadu ó ní àlà iná ìsìbà lọ́ọ̀hì wúmùlùgọ́ libu ó ní ọlọ́run sọ kalẹ̀ fún ala àlà iná ìsìbà lọ́ọ̀hì wúmùlùgọ́ libu ó ní ọlọ́run sọ kalẹ̀ fún òun fún ìjọ òun sínú súra rẹ̀ súra àlìsìftà fún ìjọ rẹ̀ ìjọ amadíyà ó ni.